له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Èyí ni ètò ìpìlúgbò tí ó máa dé sí etí gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ní dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdín Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa Ṣítù Ṣótáyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògùnmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. bismillah alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقف يدا ولن أقنا ترى لكم ولا رئ وإن تيونا سوا ودجونا لنا سبب àwọn náà dẹ̀ ni òpin àwọn ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní ànábì wa muhammad bin abdullah sallallahu alayhi wa sallam àbí ọlọ́run ọba kí ó jọ kó bá wa ṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà bákan náà ń tọrọ látọ̀dọ̀ ọlọ́run kó jọ kó túbọ̀ fi ẹ̀sìn yìí yé wa dáadáa torí pé ohun gangan náà ni ó kì í tẹ̀dá máa rí ṣe kúrò nínú ayé yìí níyàn bá ti rẹ́sì sí gbádùn tí wọ́n bá ti wá rí ẹ̀sìn ṣe láyé tọ̀ ìrànjọ́ máa ṣe wá lólórí ibú o àwọn náà ti mọ̀dá kejì oríire ó tún fira wa káàbọ̀ lónìí síbi ìdánilẹ́kọ̀ọ́ wa olójoojúmọ́ tó ń wáyé ní ìkànnì yìí ọjọ́ náà bá kújọ ó ṣe tí à ń gbọ́ ìlókun fadada fún ẹni tó ń sọ àtàwa náà tí à ń gbọ́ lókè à ń gbọ́ wà sí lóòótọ́ ó wà kú lílò àwọn bàbá náà dẹ̀ ní bá ṣe ń rọ́jú gbọ́ wà sí kásìmá rájúlò wáàsí lónìí a fẹ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa nípa tí ó kan pá tó jẹ́ sí pé ó kẹrù kan mọ́ lásìkò yìí àdánwò tí ó ń ṣẹlẹ̀ sí gbogbo àgbáyé lọ́wọ́ lónìí àtàwọn àdánwò míì náà tó máa tún ṣẹlẹ̀ sí kálukú lábẹ́ rẹ̀ tàbí nínú ìlú àbí ọlọ́run ọba ti nínú Al-Qur'an wípé òun lọba tó wọn ní kápá lórí àdánwò òun òun lágbára àti jẹ́ kí àdánwò ṣẹlẹ̀ síyàn àti àti má jẹ́ kí àdánwò kan ni ó wá sàwọn àṣírí kan fún wa ohun tó ń bí ta fi ń bára wa nínú oru ta bára wa báyìí àtàwọn míì nínú tó ní kálukú náà bára rẹ̀ ó lóun tú àwọn àṣírí kan fún nínú alukur'an ohun tó ń fa ṣe àpẹtí àwọn ẹ̀rẹ̀ tí mo ń tó fa ohun tó ń ṣẹlẹ̀ nípa kan náà ni ká tún wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa kí way out ṣùgbọ́n ìjẹ́ ká kọ́kọ́ mọ̀ tí ó ń sábà ṣe wá láyé ṣùgbọ́n sọ̀rọ̀ nípa fún náà Al-Qur'an. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير ọlọ́run bá ń sọ fún wa nínú sọ́rọ̀tù ṣọ́rọ̀ àyà 30 ó ní ọkọ̀ tí débà rẹ̀ déèyàn láyé ní àwọn àdánwò àfikún sí wípé àfọwọ́fà wa ni o. fábímá kásábà ti àìdí kan. àfọwọ́fà ẹ̀dá pọ̀ níta fi ń fọ́ ara wa fà tó ń ṣokùnfà àwọn àjálù oríṣiríṣi tó ń ṣe wá ẹni ẹjá wo àwọn èèyàn mu ọtí lónìí ẹ̀dẹ̀wò àrùn tí ọtí ń dá sára. Fàtímà kásábà ti àìdí kún. Àwọn èèyàn mu sìgá lónìí àfọ́fà ni ohun tí sìgá ń dá sára kódà wọ́n tún kọ́ sára èyí kí ó yára láti pa ni. Fàtímà kásábà ti àìdí kún. Àwọn èèyàn wọ́n ń jẹ àwọn ẹran kan lónìí tọ́lọ́wọ́n ọba wa pe àwọn ẹran yẹn ní haram fún wa tí ọjọ́ òun tó dá àwọn nǹkan yìí ló mọ̀ díkìtì kan wọ́n ní haram fún tóun fi sí wọn lára tá a gbọ́dọ̀ jẹ ejò ẹlẹ́dẹ̀ ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn tọ́lọ́n pè ní haram fáwọn àlè ó mọ̀ ìtọ́lá àgbọ̀dọ̀ jẹ wọn ìgbà àwọn èèyàn jẹ wọn dìbì kíta. fàbímá kásábà ti àyè dín ọlọ́run ọba ń jẹ́ ká mọ̀ pé àfọwọ́fà ó ló máa ń sábà ṣokùnfà gbogbo tó ń ṣe wá o. fábímà àtàsábà jẹ èdè kan. ẹlòmíà ní àìmọye táwọn ti ṣe nǹkan kan rẹ̀ ṣe àwọn ọlọ́run sọ náà ó ní wọ́n yá àfò. عن كثير ويعفو عن كثير ó ní kódà àwọn tó máa ń mójú fo àwọn nǹkan míì tó pọ̀ fún wa ni tóun bá fẹ́ nípa ṣe ń súnmọ́ bí haram òun náà lòun ṣe fẹ́ máa fìyà jẹ wá lórí sísúnmọ́ haramu ni kò ní ṣe kẹnìkan lórí ilẹ̀ ayé. ọ̀yà fún kẹfì wa máa tún bí mo jí sí ìnáfìlà rúbí wa máa làkún ní ọdún nílá ìmí ó wà lè jẹun wọ́lá nọ́sí. wọ́n máa ń ṣẹ̀rẹ̀ fún ọ nínú àyà yìí bákan náà wípé. wàmá àǹtùn nínú àjíǹde nọ́sìn ọ̀rùn. wọ́n náà wẹ̀ déèyàn tábà takú lórí agídí lórí ìfẹ́nú lórí ìgbéraga lórí àìfẹ́ tẹ̀lé tọ́lọ́run yìí ṣá ó ní àníkápá kò sí àlè dẹ́wọ̀n ọlọ́run balágara. wàmá àǹtùn Tákọ̀ ọlọ́wọ̀n ọba òfin ní káwà. Ti mu'jizina fil ard. Nígbà kan náà, àwọn ẹ̀dẹ́ èèyàn yìí. Wa ma lakum min dunillahi min waliyyin wala nasir. Ó ní kàn bá dí tán pẹ̀lú ìkan nínú tí ọlọ́run bá lè fi bá wa jà láyé lórí tó dé yìí. Àtẹ́nìkan tó lè gbà wálẹ̀ o. Àtàlàfẹ́ kí lọ bábà ikú gbà wá ìkùn náà là ń bẹ̀ gbogbo ayé ní ìsinmi àgbà yìí kàkàkà bẹ̀ ọlọ́run ṣàánú wá o kódà tá bá ń kọ́lọ̀ ara wa ní ìsinmi ọlọ́run kó ṣàánú wá o ẹ̀yin kọ́ lọ́dún yín lọ́hùn ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá fún wa ní àsọtẹ́lẹ̀ sílẹ̀ náà ni pé ká má balẹ̀ wọn ọlọ́run ọba jẹ́ òun ti túnlẹ̀ ṣe fún wa لا تفسدوا في الأرض بعد إصلاحها ولا تفسدوا في الأرض بعد إصلاحها káńsílẹ̀ ìrọ gbogbo àwọn ẹ̀ta ń gbọ́ wa gbogbo wà bàjẹ́ tí bá wà lọ́wọ́ ní kálukú ẹjá kúrò ń bẹ̀ o. láàtò fún sí dé fil ardi ba'da islahiha. ọlọ́run ti kẹ́ ọ ti tún ayé ṣe kalẹ̀ fún wa nígbà tó wá dára sáyé tán ọ̀pọ̀lọpọ̀ wá bẹ̀rẹ̀ sí hùwà bàjẹ́ lórí ilẹ̀ àwọn wà bàjẹ́ yìí ó wá ń lídìí sí àwọn oríṣiríṣi àdánwò tá à ń bá tó ń ṣẹlẹ̀ sí wa. Ibùn tọ́nà bá sọ, ó ní Zahara al-Fasadu fil-Barri. Zahara al-Fasadu fil-Barri wal-Bahr. Ilé wa nínú Sọ́tù Rome, Aya 51. Bima kasabati aydin-nas liyuziqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. Ọlọ́run bá ní Zahara al-Fasadu fil Ó ní bàjẹ́ ó ti gbilẹ̀. Bí ṣe ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ táàrin tá ń tẹyẹ pẹ̀rin káàkiri, bẹ́ẹ̀ náà ló wà lórí omi. Lórí sọ pé, "Ah, wọ́n ti níwà bàjẹ́ lórí omi." Àwọn kan orí omi náà wọ́n ti ń ṣiṣẹ́. Inú àwọn kọjú omi tó gbáfẹ́ jùnú ilé pàápàá lọ. Àwọn wà bàjẹ́ tí wọ́n ń dánwò ń bẹ̀ òkiri. Epo wa ń kàkàn. Wọ́n ti gbọ́ kì lónìí gbogbo àwọn kan lórí omi náà nìí bó ṣe ń gbọ́rí omi wọlé ni wọ́n gbabẹ̀ jáde oríṣiríṣi ìwà bàjẹ́ àwọn èèyàn hù lórí ilẹ̀ wọn tó páyẹ ọlọ́run wọ́n tó ń hù lórí omi ní ìtàn tọ́ka sí wípé gbogbo orí ilẹ̀ ọlọ́run pátá àtórí iyẹ̀tẹ́ ni àtórí omi ni gbogbo ẹ̀ láwọn èèyàn ti wọ́n ti fi ìwà bàjẹ́ náà ti fi nílẹ̀ àwọn èèyàn tẹ̀ ríwà bàjẹ́ sí ní tí ò dáa máa kódà tó bá rí wọ lónìí tí wọn tó olóòkè ṣìṣì náà ò ní girlfriend kò ní boyfriend wọ́n máa wù ẹ́ níwò pé ah, ṣé ayọ̀ ìjẹ́l a máa rí ẹbí pé ah, màlẹ́kà ni wọ́n ni táwọn èèyàn bá rí lónìí tí wọ́n ní wò gbówó èlé wọ́n ní àyè báwo lè ṣe fẹ́ sọ five táwọn èèyàn bá rí wọ́n lónìí tí wọ́n ní wò hùwà bàjẹ́ kan àwọn ni kò sí bó ṣe ayé ta wàgán ti bàjẹ́ gbogbo ẹ̀ náà ti dàrú ṣùgbọ́n tí wọ́n bá wá ní wọ́n ò ṣe àwọn èèyàn máa wù ẹ́ gẹ́gẹ́ bí ìgbà tó yẹ sí pé kò wọ́n ń pera rẹ ní saint. mọ̀hárọ̀ ìfàṣàdù fílbàrì wàlbáṣọ́rù. ó náà wọ́n bá ní bàjẹ́ yẹn ti gbilẹ̀ gan o. kí máa kásábà ti àìdè náà. kí n tẹ́ ń ṣe àwọn màlẹ́kà lọ́wọ́ ń bọ̀ abúrò ilẹ̀ jẹ́ o àwọn ò kí ń ṣe jẹ́ o àwọn èèyàn yìí náà ni o àwa là ń fọ ara wa bà nǹkan jẹ́ o ọkùnrin ọkùnrin ló máa lọ kìyàwó níyàwó mọ́lẹ̀ àbọ̀mọ́ ọlọ́mọ àti ìyàwó ní ìyá tó máa máa bá a ṣe ṣìnà o àwa yìí àwọn èèyàn yìí láàrin ara wa ni o àwọn èèyàn láàrin ara wọn náà ni wọ́n máa mú káàdì kanlẹ̀ tí wọ́n fi ń gbá àwọn èèyàn tí wọ́n fi ń gba ó lọ́wọ́ wọn àwọn èèyàn náà ni o èèyàn náà ló ń yàdá lọ káwọn èèyàn tó ń gbá dúkìá wọn èèyàn ni o àwọn èèyàn kan náà lá wọ́n ń jẹ ẹlẹ́dẹ̀ wọ́n ń jajá wọ́n ń jọ̀bọ̀ wọ́n ń jẹ oríṣiríṣi nǹkan lọ́n ti ní haram èèyàn náà náà bìmá kásábà tí ó ìdì náà ṣùgbọ́n tó kàn máa ń sábà ṣẹlẹ̀ bí pé ńgbà tí àdánwò bá wá dé bí irú bí kòrónà ṣe dé yìí tá a mọ̀ kíkan nínú àdánwò ní látọ̀dọ̀ ọlọ́run àwọn tó bá ṣe kàn fún ààrẹ nìkan kọ́ ló máa ń bá ìyẹn náà ìbànújẹ́ tó máa ń sábà ṣẹlẹ̀ sí wa àwọn tó ṣàfọwọ́fà rẹ̀ nìkan kọ́ ló ń kàn kò mọ́wọ́ kò mẹsẹ̀ náà ó ti kó wá báyìí ọmọ bá ní tẹ́kù fìtìnà لا تصيبن الذين ظلموا منكم خاصة ọlọ́run ni ẹ̀pá yà dánwò tí yásí pé tó bá ti ṣẹlẹ̀ tán kò ní mọ lórí àwọn tí wọ́n ṣokùnfà rẹ̀ tí wọ́n fọwọ́ fà nìkan àwa náà ṣàmọ́mí tí kòrónà ti bẹ̀rẹ̀ ṣé wàá mọ́ ń bẹ̀ báyìí bẹ́ẹ̀ náà ni wà bàjẹ́ tẹ́ náà hùnú kọ̀rọ̀ yàrá yẹn náà ẹ̀yin rò pé ẹ̀yin nìkan lẹ́yìn dá nìkan ṣeun tí ò dá nígbà tó bá bẹ́ sí gbòòrò tán kò ní mọ lórí tí nìkan ẹ jẹ́ apára eléyìí lónìí anábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ àwọn èèyàn kan fún wa àwọn méjì ikọ̀ méjì ni wọn àwọn kan wà nínú ọkọ̀ ojú omi lókè àwọn kan wà nísàlẹ̀ ní ìkọjẹ́ tí ká máa ṣe wá sí ìdìbò ká máa dákẹ́ ká máa kọ̀wà bàjẹ́ ká máa dákẹ́ ó pàtàkì gan-an òun ìbàjẹ́ òfin ní ráàyè lórí ilẹ̀ àwọn tó wà lókè ọ̀dọ̀ àwọn tó wà ń sàlẹ̀ ni wọ́n ti ọ̀dọ̀ àwọn tó wà ń sàlẹ̀ ń gbọmi lọ́dọ̀ àwọn tó wà lókè àwọn náà gbọmi sókè nínú ọkọ̀ ojú omi àwọn tó wà ń sàlẹ̀ wọn ronú pẹjá dọ́kọ̀ ojú omi lù àwọn la súnmọ́ mi ju ká máa bu omi yìí fún rárá wà alábìnrin táwọn ẹni tòkè bá fi wọ́n lẹ̀ kí wọ́n dọ́kọ̀ ojú omi lù pé ẹ̀yin omi kúkú máa yapa ó ní wọ́n á àwọn ti sàlẹ̀ náà àwọn tí ìkàlà tòkì náà á là tá a bá níwà bàjẹ́ níbi iṣẹ́ wa tá a dákẹ́ nílùú wa tá a dákẹ́ ládùúgbò wa tá a dákẹ́ nínú ẹbí wa tá a dákẹ́ lórílẹ̀‐èdè wa tá a dákẹ́ àtẹ́ríwà bàjẹ́ tó ń ṣẹlẹ̀ ẹ̀sùn olè bá dé ẹni tó náà dákẹ́ o a tẹ̀síwájú lọ́la lórí ọ̀rọ̀ yìí a tẹ̀ fún wa ní kí ni way out lórí gbogbo àdánwò tó ń ṣẹlẹ̀ yìí ọ̀gbọ́n àwọn akójọ kó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn yìí kò ṣe wá ní mùsùlùmí kí lè tó ń pọ̀ tó lọ́wọ́ bá mọ́ kí tọ́lọ́ ń fẹ́ wa mùsùlùmí ṣe lórí ilẹ̀ ayé òun náà ní kó káwa lè wá kọ́ wa bàjẹ́ káàkiri dáadáa lọ́lẹ̀ tó bá tún wá káwa bàjẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ ọmọ àlè mùsùlùmí nìyẹn kọ́ nǹkan máa ṣe àwa bẹ́ẹ̀ kó sànà kàlámù fún mi ṣàdọ̀ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè àti tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz òun náà ní 080 35 75 14 66